àwúzáfà rọ̀dí aláàlú pé àjọ ọlọ́ọ̀tọ̀lọ́lá àlewọ̀sọ́lá kọ fún wa láti máa jẹun tàbí mu nínú ìdá góòlù àti fàdákà àti wíwọ sílì tàbí rírókòdí tàbí jíjókòó lé wọn ẹ jẹ́ kí agbọ́ àdísì lẹ́kọ̀ọ́ sí ìṣẹ́lé ìwọ̀ wíwọ aṣọ fún ọkùnrin Uzafia rọ̀dí aláàrin ròyìn pé òjíṣẹ́ ọlọ́run sọ̀lọ́lá àríwọ̀sọ́lá ń kọ̀ fún wa láti máa jẹun tàbí mu nínú igbá góòlù àti fàdákà àti wíwọ sílìf tàbí rukot tàbí jíjòkó lé wọn. Bukhari ló gba ẹ̀gbà wá náà wá. Alhamdulillahi waliyu salihin wa la ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وما وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته حديث حذيفة رضي الله عنه ولصبي òjíṣẹ́ ńlá محمد صلى الله عليه وآله وسلم الصعيب بن نبي صلى الله عليه وآله وسلم أن نشرب من آنية الذهب والفضة <clears throat> وأن نأكل فيها يجيش الله محمد <clears throat> صلى الله عليه وسلم أقفوا كن انت نبي قو أن نشرب في آنية الذهب أبا فهمومي ó kọ̀ pé ká máa mú mi láti inú igbá góòlù góòlù tàmọ̀ sí wúrà tàbá fẹ́ mú mi abọ́ tí wọ́n bá fi góòlù ṣe a ò lè fi mú mi wà wàlúfìdọ̀ bẹ́ẹ̀ náà ni igbá tá a fi fàdákà ṣe sílvà a ò lè fi mú mi wa anna kula fiha ká tún wá jẹun nínú abọ́ góòlù igbá góòlù àwo góòlù tàbí kí ti fàdákà ànábì ṣe léèwọ̀ fún àwa mùsùlùmí láti jẹun ó bẹ̀rẹ̀ pé ta bá fẹ́ mú mi jẹun eléyìí ó máa bá ọ̀pọ̀lọpọ̀ àwa tọ́lọ́run ọba yọ̀ǹda dúkìá fún taari jẹ yàtọ̀ sí pákó ta lówó ó ṣeéṣe ká ní àwọn bọ́ńbílà àwọn kọ́ọ̀pù tí yóò bá ń pè ní ife múmi tí wọ́n fi góòlù ṣe nítorí bá jí olówó táà lè máa fi múmi tàbí táwọn olówó ẹgbẹ́ wá bá wá kí wa oníwọ́n bu ọtí ẹlẹ́rìn dòdò tàbí àwọn tààmà sí juice wọ́n á bù sí tààbí máa mú nǹkan tàbí tí wọ́n fi sílvà ṣe tààmà sí fàdákà ní Yorùbá Ànábì sallallahu alaihi wasallam sọ pé ilé yìí èèwọ̀ ni fún mùsùlùmí láti ṣe bẹ́ẹ̀ a lè lo nǹkan míì a lè lo jígí tààmà sí glass glass cup glass plate a lè lo amọ̀ tí a mọ̀ sí àwo a mọ̀ sí ceramics àwọn oríṣiríṣi ẹ̀ a lè lò kò bá àti kò bá àwọn a lè lò a lè lò ike plastics lọ́bà àbí gbogbo àwọn nǹkan míì tí wọ́n fi ń ṣe a lè lò irin iron ṣùgbọ́n a ò lè lò gold tààmà sí wúrà ní Yorùbá góòlù a ò sì lè lo fídọ̀ tààmà sí fàdákà bóyá láti fi mu omi tàbí láti fi jẹun ìyẹn ni pé ká mu omi tó wà nú ẹ̀ tàbí ká jẹ oúnjẹ tó wà ń bẹ̀ ó wá máa ṣe é ṣe nígbà míì ká bára wa ní àwùjọ tí wọ́n fi gbá góòlù tàbí fàdákà golden plates or cups tí wọ́n fi gbú ohun múmu fún wa bóun jíjẹ ìta ó ṣe ní tiwa ni pé a wá abọ́ mi tàbí igbá mi tàbí àwọn omi àdúfẹ́lé tí kìí ṣe góòlù tàbí fàdákà a wá da oúnjẹ tí wọ́n fún wa yẹn sínú ẹ̀ tàbí tí wọ́n ní ká mú ta fẹ́ mú ní àbómi a dà sínú rẹ̀ a wá mú láti bẹ̀ tó bá yẹ a ní bùkátà sí nǹkan yẹn á wà lóyá gíláàsì tí àbí nǹkan mi láti fi mú ó tún wá ní wà á ń lùpsìlẹ̀ àrírí wà dìbàj wà á ń najìlísá àléhì anábì tó ṣe léwọ̀ fún wa sallallahu alaihi wa alihi wasallam ká wọ aṣọ àrírí àti ṣàlàyé yẹn tí wọ́n ń pè ní aṣọ ah, silk pé àwọn kòkòrò kan <clears throat> àwọn ló ń hun òwú ara wọn ni òwú tí wọ́n fi ń ṣe aṣọ sílíkì yẹn ti ń jáde ó pọ̀ ní orílẹ̀-èdè China ju gbogbo àgbáńlá ayé lọ aṣàlàyé bí àwọn olówó gan bí kí wọ́n fi ṣe èyí tí wọ́n ń pè ní táì tí wọ́n máa ń so mọ́rùn àbí kí wọ́n fi ṣe ti aṣọ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti di báàjì òní wọ́n tún sí brocade wà á nẹ́jìlísà àlè yìí ànẹ́jìlísà àlè yìí ni pé ká tún mọ́ wà á jókòó lórí ẹ̀ eléyìí ó ṣeé ṣe kí àwa tọ́lọ́run ọba gbogbo ká lọ kí àwọn ọ̀rẹ́ wa míì nílé wọn a bá rí pé sílíkì silk àbí dìbájì brocade ẹni wọ́n gbé kalẹ̀ táàbì jókòó àwa ó ka kúrò àrùjókòó síbẹ̀ wọ́n lè fi sórí iṣẹ́ àti fi àrùjókòó so a ti ṣàlàyé nípa slick àti ìyẹn sẹ́yìn ṣùgbọ́n ti oní igbá tí mímu ó ṣe pàtàkì kí a rí pé a ò lò láti fi mu omi pẹ̀lẹ́ páwọn àyèláyé mi tó wà táwọn afáà ṣe ṣùgbọ́n eléyìí ni nǹkan tó ṣe pàtàkì fún wa láti mọ̀ kásìkò yí ń bẹ̀ ní ṣókí ọ̀rọ̀ tí a fẹ́ sọ nípa rẹ̀ abẹ́ ọlọ́run balẹ̀ kí ọlá kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ السلام عليكم ورحمة الله وبركاته